kì í wá ṣe nǹkan tí ìyá máa dúró títí sẹ́mọ̀ ní ẹ̀yìn èèyàn wòlíì ọlọ́run ni mí o àwọn tí wọ́n máa sábà sọ bẹ́ẹ̀ òun jìbìtì ni wọ́n oníjìbìtì ni wọ́n nítorí náà ọ̀rọ̀ ṣókí nìyẹn nípa ta ni wòlíì àti àwọn nǹkan tọ́lọ́run bó ṣe fún àwọn wòlíì tó túmọ̀ sí pé ta ni mùsùlùmí náà ni ta ni wòlíì ta ni mùsùlùmí ẹni tó bá lè jẹ́ mùsùlùmí náà ni ó jẹ́ wòlíì ọlọ́run tó o bá ti jẹ́ mùsùlùmí ọ̀rẹ́ kọ́kọ́ ṣe wòlíì ọlọ́run náà nínú àwọn nǹkan táwọn wòlíì àsìkò yìí wá ń sọ páwọn ń ṣe yàtọ̀ sí pé àáríkà nínú kùránì àti inú àdìsí pé ẹ̀ ń bá jẹ́ wòlíì ọlọ́run yóò lè ṣe nǹkan báyìí yóò lè ṣe nǹkan báyìí àwọn tó wá ń pera wọn wòlíì ọlọ́run lásìkò yìí ní tí wọ́n láwọn ń ṣe gangan yẹn ara fẹ́ yiri ẹ̀wù báyìí ṣé lóòótọ́ ni wọ́n rí ṣe ṣé lóòótọ́ ló ń ṣẹlẹ̀ sí wọn ẹ̀yin tẹ́ ẹ ní ìwé lọ́wọ́ èyí tó kẹ́yìn nínú èyí tó kẹ́yìn segment tó kẹ́yìn nínú ìwé yẹn ibẹ̀ mo ti fẹ́ kàǹkà bọ́ta báyìí ìpín tó kẹ́yìn nínú ìwé yẹn òun jẹ́ page one sí page thirteen ọlọ́kẹ́yìn nínú ìwé tẹ́mú lọ́wọ́ tọ́píkì tó kẹ́yìn nínú ìwé ọwọ́ yín ìbéèrè ǹjọ́ rọrùn fún àwọn alààyè láti gbọ́ ohùn àwọn òkú nínú sàárè wọn torí pé wòlíì dánwò ó ní òun máa ń gbọ́ tí a máa ń di òkú yà nínú sàárè àwọn ọmọ ẹ sọ òun náà sọ ó lóun máa ń gbọ́ ohùn òkú tí wọ́n bá ń jẹ ń yà nínú sàré. wọ́n wá bi àwọn àbá léèrè pé ǹjọ́ rọrùn láti gbọ́ ohùn àwọn òkú nínú sàré. wọ́n á ń béèrè báyìí pé ǹjọ́ ti ẹ̀ rọrùn kí alààyè kó gbọ́ ohùn àwọn òkú sàwà kánú mu àdàbín hao mùnà àmín yálà wọ́n ń jẹ wọ́n ń yà ní o nínú sàré tàbí wọ́n ń kẹ́ wọn lọ́wọ́ ni o ǹjọ́ rọrùn láti gbọ́ ohùn àwọn òkú lè anna husamiya anna hadi lekudirọ hiya alimariala aliula likeyi yusufi ulinsan minali awuliya asọliyin wọ́n ní nítorí pé a gbọ́ pé kéèyàn máa gbọ́ ohùn àwọn òkú agbára ìkápá kéèyàn gbóhùn òkú òun ni level one tó lè jẹ́ kí ọmọ nìyẹn di wòlíì ọlọ́run àgbọ̀ bẹ́ẹ̀ pé ẹ má fẹ́ di wòlíì ọlọ́run o stage one alimariala aliwula tí ó kọ́kọ́ wà ó ní pé yóò bẹ̀rẹ̀ sí ni máa gbọ́ ohùn àwọn òkú nínú sàréè. èsì alijawab èsì alihamudulilayi ọ̀pẹ̀nifọ́lọ́ awalan alakọ̀kọ́ yantakilu limayit bimautihi ila alam alibarisakh òkú bimautihi nípasẹ̀ ikú rẹ̀ yantakilu ó máa ṣí kúrò nílé ayé tá a jọ wáyé ila alam alibarisakh lọ sí ayé míì tá a mọ̀ sí barisaku ayé ibi táwọn òkú wà nù ayé táwọn àwa yìí èèyàn ní ló bẹ̀ ọgbọ́n tẹ̀mí bá ti bọ́ lára wa barisaku ni ibi táwọn òkú lọ àwọn òyìnbó wà àwọn ò rí wọn wá barisaku wọn ò rí wàhùwà àlàm àhàm gọ́yìrà lẹ́dí kọ́dọ̀ ọ̀mùráhùn fi yìí òun ni ayé míì àgbáńlá ayé míì tó yàtọ̀ síbi tó ti lo ìṣẹ̀mí ayé ẹ̀ sọdí pé ilé ayé gan tóbi ọ̀tọ̀ ní Africa continent ọ̀tọ̀ ní Asia continent ọ̀tọ̀ ní Arab continent àbí European continent ọ̀tọ̀ ní ọlọ́run ló wá bíi barisaku náà ṣe tó àwọn òyìnbó wa wà títí wọn ò rí ibi tọ́lọ̀ ń gbé ayé ń sí gangan wọn ò rí ó sábà pé tí nǹkan bá bọ́ ń bì kan tí nǹkan bá kú ń bì kan ibì kan ni ó ẹ̀mí tá a fi ń sọ̀rọ̀ yìí tó ti bọ́ kúrò lára wa ibì kan ni ń lọ ibi tí ń lọ yẹn ibi tí wọ́n ń pè bẹ́ẹ̀ ní kí ni o. Barisa kìí ṣe Maiduguri kìí ṣe Tafansha kìí ṣe Bauchi Barisaku lọ́lọ́run pè bẹ̀ Barisaku wàhùwà àlẹ́ àlámù àlẹ́ gọ́ ibi laysa li ahadin an yuthbita fi shay'a Barisaku máa gbọ́ bi tí ẹ̀mí rẹ̀ ọ̀ lọ́wọ́ ọjọ́ kọ́kọ́tọ̀ bá jáde kúrò láyé tí lágbájá ọmọ lágbájá kọ̀dí wúfìyà pé wọ́n ti gbẹ̀mí ẹ̀ ó ti kú ibi tẹ́mi rẹ̀ ń lọ àlẹ́ alam àlẹ́gọ́ ibi ó ń lọ sí àgbáyé tí ò hàn sẹ́dà àlẹ́gọ́ ibi tí kò hàn sí ẹ̀dà àgbáyé tọ́lọ́ ń fi sí ìkọ̀kọ̀ lẹ́yìn sàlẹ̀ ahadin kò wá lẹ́tọ̀ fún ẹnikẹ́ni àyùfìbìtà fi ìṣe ìhàn láti sọ pé kinní kan láti sọ nǹkan kan kan láti fi nǹkan kan rinlẹ̀ nípa barisaku àkọsọ pé kinní kan ò sí ní barisak ọ lẹ́tọ̀ kó o ní kinní kan bẹ́ẹ̀ ń barisak ó sì lẹ́tọ̀ kó oníkíní kan ò sí bẹ́ẹ̀ illa bidalil minal kitabi àfi kó mú ẹ̀rí wá látinú Qur'an àti inú hadith àwọn ará àjọhùn tí ọba bá kú wọ́n ń pè nìkan ní abọ́ba kú wọ́n sìn mọ́ ọba ayan wọ́n sìn mọ́ ní ààyè wọ́n ń pè wọ́n ní abọ́ba kú àwọn abọ́ba kú yẹn látọ̀gbọ́ tí ọba bá ti dèkílẹ̀ àwọn pé àwọn ni abọ́ba kú ayé tó bá ń jẹ làwọn náà mọ̀ ọ́ jẹ torí wọ́n sì mọ̀ pé tọ́ba bá ti kú làwọn náà gbọ́dọ̀ kú wọ́n sá lọ ní ìsìn ni. ìròrí àwọn kèfèrí ni pé ọba bùkátà sí ìránṣẹ́ ní ibi tí ń lọ ìròrí yẹn àyínà dẹ̀lé ìlú ẹ̀rí ẹ̀dá ọ gbọ́dọ̀ fi nǹkan kan rinlẹ̀ nípa ìṣẹ̀mí bárísákù ó sì gbọ́dọ̀ yọ nǹkan kan kúrò nípa ìsẹ̀mí barisaku àyàfi kó o mú ẹ̀rí wá láti inú Quran àti inú hadith náà mi sọ pé barisaku alámùgọ̀ ìbí ni o àgbáyé ìkọ̀kọ̀ ni o tí ò sẹ́nìkan tó mọ̀ ń pa rẹ̀ o nínú àwọ̀ ẹ̀dá. wàkọ́díjà àti àlè àhàdíìsù àsọ̀hìhà tẹ́sibùtù tàkálùmùlìmọ̀yìt àwọn àdíìsì kan wá ti wá o tó lálàáfíà tó ń fi rinlẹ̀ pé òkú máa ń sọ̀rọ̀ àwọn àdìsí kan ti wá tó lálàáfíà táwọn àdìsí náà ṣe tí àwọn àdìsí náà fi rinlẹ̀ pé òkú máa ṣe kí ni òkú máa sọ̀rọ̀ wàhùwà mahamulu alàlẹ́ àkìtàbí lè dáfìnìyí wàhùwà mahamulu alàlẹ́ àkìtàbí ìyẹn nígbà tí wọ́n bá gbé òkú sí èjìká lè dáfìnìyí tí wọ́n ń gbé lọ láti lọ sin lásìkò tá a gbé òkú séjìká yẹn tá a gbé e lọ́wọ́ òun tá a ń gbé e lọ sí bojì rẹ̀ yẹn òkú ń sọ̀rọ̀ ńgbà náà. wà á ìdán wà á wà fi kọ́bùrì òkú tó máa ń sọ̀rọ̀ bákan náà nígbà tó bá tó bọ́ sínú ibojì rẹ̀ tó bọ́ sínú sàárè rẹ̀ ó ti di méjì báwọn nígbà tá a bá gbé òkú sójìká tá à ń gbé lọ sí itẹ́ yọ sọ̀rọ̀ tọ́ba wọnú tẹ́tẹ́ yọ sọ̀rọ̀ wàfà bàtà fìtílì kàlẹ́ àhàdí wàgọ́ ìrì ha ọwọ́ arìn lẹ̀ nú àwọn àdíìsì tó lókun sọ̀rọ̀ yẹn o annali ahya pé dájúdájú àwọn alààyè tí wòlíì náà jákàánú alààyè la yasma'una dhalika al-kalam wọn ò lè gbọ́ ọ̀rọ̀ yẹn o alladhi qalahu al-mayyit ọ̀rọ̀ tí òkú sọ yẹn ò lè gbọ́ ò lè gbọ́rọ̀ òkú mọ́tàrán ẹ̀ jẹ́ amma al-mawdi'u al-awwal ní àyè àkọ́kọ́ tó kù ó ti sọ̀rọ̀ faqad istathna anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam al-ins minasima minasama. ní ààyè àkọ́kọ́ tó kù ó ti sọ̀rọ̀ ìyẹn nígbà tá bá gbé òkú tá à ń gbé lọ sí itẹ́ ànábì ṣe àyàfi sí ènìyàn wípé ènìyàn ò ní gbọ́ tó kù sọ nígbà náà àwọn èèyàn ò ní gbọ́ o màlìmọ́ odi àfààní ní ti ààyè kejì náà àlè ní kejì. èèyàn àtàlìdànù wọn ò ní gbọ́n tí ó sọ ń bẹ́ẹ̀ ní àyè àkọ́kọ́ èèyàn ò ní gbọ́ tó túmọ̀ sí pé súnmọ́ kálígànù gbọ́n ní àyè kejì tó kù ó ti sọ̀rọ̀ àtẹ̀yàn àtàlìdànù wọn ò ní gbọ́n tó kù ń wí ẹ jẹ́ ká wá ka àyè kínní àti àyè kejì kí dán wo lè mọ̀ pé òun ò gbọ́ nǹkan o ò gbọ́ nǹkan o aago ṣọ́ọ̀ṣì ibi tó ti kúrò ní gbọ́ o. alimawudi wa aliawal ààyè kìíní àní abi sa'id alikudiri radiyallahu anhu látọ̀dọ̀ abu sa'id kọ́nà kọ́gọ́nù sí yakul kọ́l kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam ògìsí aláwọ̀ sọ pé ìdàwùdì àti alijinaza taba pe ni jẹnaza ó ní ètò ìsìnkú taba pe ni jẹnaza ó gangan ní òkú tá taba pe ni jẹnaza ètò ìsìnkú taba pe ni jẹnaza ó gangan ní òkú tí a fẹ́ ṣe bíi aliwudu ati aliwadu bíi aliwudu ati aliwadu aliwudu làlùwàlà aliwadu ni omi tá a fẹ́ fi ṣe kí o àlùwàlà ìdá wúdìn àti àlìjìnàza nígbà tí a máa gbé òkú tẹ́ fẹ́ sin kalẹ̀ fàtàmálà hàrìjàl tí àwọn ọkùnrin wá gbé àlá àná kìhìn tẹ́ ń pe séjìká wọn di normal way tẹ́sí máa ń gbòkú pẹ̀lú kíní ìgbókù yẹn ó ní pé wọ́n á gbé séjìká báyìí wọ́n máa gbé lọ fàyínká náà ti sọ́ọ̀lì à tí òkú tí wọ́n gbé sínú ìgbókù yẹn tó bá jẹ́ ni rere kọ́ọ̀láti òkú yẹn á máa sọ̀rọ̀ pé kọ̀dìmú ni kọ̀dìmú ni ẹ tètè máa gbé mi lọ ẹ tètè máa gbé mi lọ ẹ tètè máa gbé mi lọ òkú yẹn ó máa sọ làkìnnánná lánàsìnà àmàwò níbọ̀ wàyínká náà ti gbéra válík wàyínká náà ti gbéra sọ́ọ̀lì ha àmọ́ tí òkú yẹn bá jẹ́ òkú míì tí kìí ṣe òkú rere kọ́ọ̀láti òun náà mọ̀ sọ pé yà á wá ilá ha àìnáyẹ̀dẹ̀ abúhùnà bí yà á ègbé òun o níbo lẹ tún gbé òun lọ báyìí yẹ́sìmá òsáwùtà ha kullu shay'in illa al gbogbo nǹkan tọ́lọ́ ń dá ni ó gbọ́ òun náà illa al-insan àfi èèyàn wòlíì dán wò èèyàn ni ọ́ èèyàn ni ọ́ ànábì wa ní gbogbo ntọ́lọ́ ń dá máa gbọ́ ohùn náà illa al-insanu walau sami aha al-insan lasan ikọ̀ ànábì ní kó dà tí èèyàn kan bá fi lè gbọ́ ohùn yóò dákú ni tí èèyàn kan bá fi lè gbọ́ ohùn náà ó máa dákú ni lasan ikọ̀ ó máa dákú tí wọ́n sẹ̀ máa rọ mílíkì sí lẹ́nu tí wọ́n máa dání sí lẹ́nu tí wọ́n fi ẹ̀fì yọnu sí lẹ́nu kó tó lè lágùn sílé ayé báwo wá ni báwo wá ni wòlíì dán wò tá a mọ̀ sí ènìyàn àbẹ́nìyàn kọ́ ni ọ̀nà wo nígbàgbọ́ ohun òkú kò sì dákú. rawahu al-bukhari bukhari ló gbà wá o qala al-hafiz ibn hajar hafiz ibn hajar rahimahullah ó sọ pé qawluhu fi akhiri al-hadith ọ̀rọ̀ anabi tó sọ níparí pé yasma'u sawtaha kullu shay'in gbogbo nǹkan ló máa gbọ́ ohùn ló máa gbóhùn òkú náà dal ala dhalika bèlìsánì lè kọ́ọ̀lù láàbèlìsánì lè hàn alhafiz ó ní ọ̀rọ̀ tánàbì sọ wípé yẹsímáwù sáwùtà ha kúlù ṣẹyìn ilá àlè ìsàn gbogbo nǹkan tí ó ní etí ìgbọ́ràn ni ó gbọ́ ohun ẹ máa gbé mi ìṣó ẹ máa gbé mi ìṣó eléyìí tí òkú ẹni rẹ máa sọ àti ohun ẹgbẹ́ ẹ̀hún níbo lẹ tún gbóhùn lọ báyìí ṣé yàtọ̀ òun jẹ yóò tí ì tó ní torí yóò ti bẹ̀rẹ̀ sí rí atẹ́gùn yà ní kété tẹ́mi ẹ̀ bá ti bọ́ tọ́mátù wa ń gbé lọ bì kan yóò tún wá máa pariwo pé ha ẹ má gbóhùn lọ ibi olè tún gbóhùn lọ báyìí wọ́n ní gbólóhùn pé gbogbo nǹkan gbọ́ ohùn yẹn alhafiz onítùmọ̀ rẹ̀ ni pé anazalika belisani likol belisani alikol la belisani lihal kí ni jẹ́ lisani likol kí ni sì ni jẹ́ lisani lihal lisani lihal lisani likol ni ahọ́n ọ̀rọ̀ ahọ́n ọ̀rọ̀ lisani lihal ni ahọ́n ìrísí ahọ́n ìrísí tí lárúbáwá bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ńbárẹ́ nìkan nìsín tí onítọ̀hún bóyá ó ní àksidẹ́ǹtì bóyá nìkan lù ú ó lápàlára wọ́n sọ wípé lisanu lè ha lù ẹ̀ ti fi hàn pé wọ́n lù ìyẹn ni pé ara rẹ̀ ìṣesí ẹ̀ gángan ti fi ó ti sọ̀rọ̀ ìṣesí ẹ̀ ti fi wípé wọ́n lù ú agasi pé ọ̀rọ̀ tíyàn bá fi ahọ́n sọ wọ́n á pè yàn ní lisanu lè kọ́ọ̀lù tàbí kàn pè ní lisanu lè mọ̀ kọ́ọ̀lù ṣùgbọ́n ọ̀rọ̀ tí a bá fi àpèáránsì sọ láì ṣe ahọ́n wa wọ́n ń pè yàn ní lisanu lè hàlù ok lisanu lè hàlù wọ́n a sì máa sọ pé lisanu lè hàlù asidaku min lisanu lè kọ́ọ̀lù lisanu lè hàlù asdaq melisan kọ́ọ̀l ìntà bá fi ìntà bá rí lára appearance shows manner so appearance ni lisanu lihal ahọ́n tá a fi sọ̀rọ̀ òun ni lisanu likọ́ọ̀l ibùn ajar ọwọ́ ń sọ ní ìsìn pé gbólóhùn pé gbogbo yẹn ó gbọ́ yẹn ó fi hàn pé ọ̀rọ̀ ẹnu ni òkú wọn sọ kì í sọ̀rọ̀ ìrísí rẹ̀ ahọ́n ẹ̀ gangan lọ́lọ́run ó fún lọ́rọ̀ sọ kìí ṣe pé ìrísí ló ń ṣó pé ń sọ̀rọ̀ no ahọ́n gangan lọ́lọ́run ó fún lọ́rọ̀ sọ àmọ́ tó dá sí pé àwọn ọmọ ènìyàn àní ṣe kí ni àní bọ̀. wàkọ́lá àlẹ́ àyíní rahimahullah àfàwà àyíní ó ní wàstadàlà bilhadith alimadhukur alaana kalama limayit yẹsìmáhùhù kúlù hayawan gọ́ìrà alẹ́ ìsàn wọ́n ní àwọn àfáà lo àdíìsì yìí àdíìsì tá a mú wáyé wọ́n lò pé wọ́n lò lórí pé ọ̀rọ̀ òkú gbogbo ẹranko ni ó gbọ́ àyàfi ènìyàn nìkan ni ò ní gbọ́ ṣé ẹranko ni wòlíì ìdánwò àbí èèyàn èèyàn ni tó ti jẹ́ èèyàn kò lè gbọ́ ohun tó kù ń sọ. So. bá jẹ́ ẹranko yóò gbọ́. tẹ́wá lọ wọnú sẹ́rí riyadu sọlihin ti àfàwà ibùn ọ̀fẹ̀mí rahimahullah àwọn náà sọ ọ̀rọ̀ tó jẹ mọ́ báyìí so àkọ́kọ́ nìyẹn tẹ́ máa ń gbé òkú lọ òkú sọ̀rọ̀ yálà òkú tó jẹ́ ni tàbí òkú ló yàtọ̀ síra wọn òkú rere ọmọ ní kọ̀dìmú ní kọ̀dìmú ní ẹ tètè máa gbé ń lọ ẹ tètè máa gbé ń lọ torí kó lè bẹ̀rẹ̀ adùn ayé barisak òkú tí èso òkú rere òun mọ̀ ní yá wáyé làhá ìlà àyínà yẹ̀dẹ̀ àbúnà bìhá egbé èhún níbo lẹ́yìn gbé òun lọ báyìí ọ̀rọ̀ àwọn méjèèjì gbogbo ohun tọ́lọ́wọ́ bá dá ní ọgbọ́ ọ̀rọ̀ náà o àyàfi èèyàn nìkan ni ò ní gbọ́ ànábì sì tún fi rinlẹ̀ wípé èèyàn ò ní gbọ́ nítorí wípé téèyàn bá gbọ́ yóò dàkú. alimọ́díù asani àyè kejì tí òkú ti sọ̀rọ̀